hello people, hey spending is in trouble spending don't enter wahala o dem wan go put spending for prison for wetin e no consign No, it e don't happen No, it e don't boss. hey wunmi don dey succeed to carry this matter for spending head o yes o thank god say prime boy come comot body who say me spending sef no talk. why spending go keep quiet since spendi keep quiet e dey e dey help dem dey cover up lies now wọn ti gbé sẹ́yìnkùlé spendi dem don carry am for spendi backyard put am for spendi head the same thing they wanted to do to prime boy ha guys mo na watch this video mo na the government is against spendi big time watch this video like and subscribe to this channel guys. Mohbad Harley spending raises the alarm over alleged prosecution plots. This is the update from the Punch newspapers. Ayobami Sadiq, also known as Pending, who is an ally of the late music star Ilerioluwa Aloba, also known as Mohbad, has raised the alarm over alleged plots to prosecute him over the singer's debt. Spending's legal counsel, Bonajo Badejo and Co., represented by Stephen Ehimowo, in a statement on Tuesday and obtained by Punch Metro Media Publication. raised concerns regarding the publication that the Department of Public Prosecutions had decided to proceed with his prosecutions and uh, of okay let me take it again okay had decided to proceed with his prosecution over the death of Mubad, According to Ehimowo, the decision to prosecute him while the coroner's inquest is ongoing will amount to a travesty. He stated that the evidence presented by Sodiq at the inquest was sufficient to exonerate him from any liability for the unfortunate demise of Mohbad. The statement read, on twenty 26 September twenty three, the Lagos State Government, through the Office of the Chief Coroner, initiated the coroner's inquest into the sudden death of Ilerioluwa Imoleayo, also known as Mohbad. In line with Section 14 and 15 of the Coroner Inquest Laws of Lagos State, during the inquest, Mr. Ayobami Sodiq attended and presented clear evidence that he was equally cross-examined extensively without loss of credibility. The evidence presented so far at the inquest is sufficient to exonerate him from any liability for the unfortunate demise of Mohbad. The findings of the coroner's inquest are very crucial in determining the cause of death, which will aid in deciding any subsequent legal proceedings deciding to prosecute based on incomplete facts and evidence to prim, um, is premature and unjustified. This not only risks unfair charges but also undermines the integrity of the legal system. While the desire for swift justice is understandable, rushing to prosecute before the inquest concludes will undermine the fairness of the process. Premature prosecution could result in wrongful charges or conflicting conclusions, potentially damaging public trust in the public in, in the justice system. Spending's lawyer emphasized the importance of completing the inquest to determine the cause of death and ensure fairness. To ensure fairness and prevent miscarriage of justice, it is essential to allow the coroner's inquest to be completed and its findings considered before the DPP would initiate any criminal charges. It is only fair that the state government that initiated the inquest should allow the process to run its course to a conclusion in a transparent manner in a way that helps build trust in the legal system and ensures that the investigation is fair, free from bias, and without any appearance of witch hunt, the statement added. The solicitor also urged the Director of Public Prosecutions to reconsider his decisions to ignore the pending inquest and proceed with prosecution at this stage. That is the end of it. Mm. Now, wow, my people. Kila la máa What do we call this? Kila la ti Eh? ẹ fọ̀rọ̀ bàbá bàbá Mohbad lọ ẹ fi lọ́rùn sílẹ̀ ẹ fẹ́ni lọ́rùn sílẹ̀ ẹ fẹ́ni lọ́rùn sílẹ̀ kò sí nǹkan tó lè sọ létí yín àti tòótọ́ rí bẹ́ẹ̀ gbọ́ tòótọ́ náà ẹ máa ní irọ́ ni bẹ́ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ ń gbọ́rọ́ náà ẹ máa sọ pé kò fò bẹ́ẹ̀ gbọ́rọ́ irọ́ lẹ máa kà sí tòótọ́ ẹ fi bàbá oníbàbà lọ́rùn sílẹ̀ ẹ tún ní wọ́n tún lọ stéèjì ṣóò wà wọ́n lọ stéèjì àwọn ànáyé yín ti bàjẹ́ ọ̀rọ̀ yín kò ṣeé sọ lọ títí torí aláyé bàjẹ́ nìyí bá àwọn aláyé bàjẹ́ bọ́n ṣe máa ń tink wọ́n ṣe máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ ṣe sọ̀rọ̀ yẹn tó bá wù yín kẹ́ tó bá wù yín má believe láti ṣe own cup of tea wàhálà ti láàyè gbogbo yín nìyẹn ẹ máa rò ẹ máa rò lẹ́jọ́ kẹ́ máa ń pákò sí i mómi sí i máa kẹ́ máa rò lẹ́jọ́ kiri wàhálà ti yín nìyẹn ẹ jẹ́ ǹjẹ́ kẹ́lòmíì sọ̀rọ̀. àti pé bàbá rù wípé wọ́n jù which is true nǹkan tí nìkan fẹ́ béèrè pé ṣé mo ọlọ́run kó ṣàánú bàbá ọdẹ màmá ṣàánú wọn lọ ẹ ní kí wọ́n lọ rí kán lọ ṣe check up ẹ ní make sure pé wọ́n máa gbàwẹ̀ mọ́ which is true èèyàn máa ń gbàwẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwẹ̀ ni àwẹ̀ téèyàn ti gbà sẹ́yìn gan ó ṣiṣẹ́ ní future but ẹ bá ní ìgbà tẹ ní kí bàbá lọ fún check up sixty mọ́mí yétúndé bẹ ṣe ṣèdè yìnyẹn mò ń gbọ́ at least mo really understand mo really like èdè tẹ́ ẹ sọ yẹn bí ìtẹ̀jọ́ mọ̀lú yìí ṣe wá rí tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ béèrè kan ṣé bàbá kò síyàn lọ́dọ̀ ọ̀hún bí ìyàwó wọn ṣùgbọ́n níyàwó mi. kéréke orí kéréke ìyá ń yùn lẹ́rùn orin o ọ̀rẹ́ mi ṣeun. tọ́ni tọ́ba torí tábà ní kí bàbá máa ṣiṣẹ́ mọ̀yàn kọ́ láti wà bẹ́ẹ̀ láti máa jíjà bàbá pé wá bàbá ẹ lògùn yín bàbá ẹ jẹun bàbá ẹ jẹ́ káyà ẹjọ́ òní check up ẹ a lọ sí dókítọ̀ bàbá ò lè gbé gbogbo yẹn sọ́kàn ẹ má jẹ́ ń parọ́ fún yín ah, bàbá try ní bọ́tẹ̀ ìrìn àjò yìí náà láti last year ṣùgbọ́n èèyàn owó ló wà lọ́dọ̀ wọn láti máa encourage wọn àbí láti jíjà wọn ó yá bàbá ẹ wá lọ sí check up kọ́ máa ṣe gbogbo yẹn fún wọn kọ́ máa wà pẹ̀lú wọn bàbá ẹ jẹ́ bàbá ẹ lògùn yín I think someone has to be there láti lè máa. Eh, remind wọn ní gbogbo ìgbà láti mọ make sure pé wọ́n ṣe nǹkan báyìí torí tẹ bá kàn sọ pé àbàbá ah, lọ check up gbogbo his mind might not be there she understand then number two èmi ẹ̀ṣẹ̀ ń gbọ́rọ̀ táyà mi ò mọ̀ ń pa táyà yẹn bọ̀bẹ̀ ṣe sọ́ọ̀sì báyà pẹ́ẹ̀s yẹn pẹ́ẹ̀s ọlọ́run kọ́dún tó parí o máa kàn dín nínú yọ̀ bàbẹ́ kò ṣe pé gbogbo ọ̀tẹ́ rí lórí kíní ta kò ń sọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ bólúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ti ń bẹ tí ò bá jáwọ́ nínú ìwà burúkú tó ń tó ń fi owó ẹni tó ń ránṣẹ́ bí wàá kàn dín nínú your peers wàá dẹ̀ kàn dáadáa wàá kàn o torí ẹ̀yìn justice destroyer wọ́n ti sọ yín lórúkọ lórí Facebook èyí tó jẹ́ week na week àwọn tí ò tẹ̀ bá wa dá sọ̀rọ̀ TikTok tọkọ̀ rí gbogbo kíni wọ́n ń wá orúkọ ẹ̀ ẹ̀ lè má ṣe ìkà kọ́ dẹ̀ máa wò yín lọ àti lọ paparino inú máa ń rẹ́kù ni ara máa ní ẹ kú torí òtọ̀rọ̀ náà ní òtọ̀rọ̀ náà tẹ́ pé bàbá ń gbá ọmọ ń gba kí náà ti ń pè èwo ni ẹjọ́ títí èwo ni wàhálà tí ẹ̀dẹ̀ lọ fámìlì yìí ẹ lọ mójútó àwọn wàhálà tí ọlọ́run dà sí láyà òfà inú yín ẹ máa ya wèrè kú ni ẹ lọ gbà bẹ́ẹ̀ nígbà tí ọpọlọ yín bá sá sí ibi tó yẹ kó dá sí ẹ fi bàbá yìí sílẹ̀ kí ló dé kódà àwọn èèyàn tó wà lórí Facebook ní pé kọ́ ignore yín ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní kọ́ ignore yín kan gbà yín sẹ́gbẹ̀ ẹ̀yin ìkà aláàláàánú ẹ̀yin ẹni ibi ẹ̀yin ọ̀tọ̀ ọlọ́run bàbá Mohbad nìkan lẹ́ ń gbógun ti ọlọ́run lẹ́ ń gbógun ti tẹ́ bá wọn ẹ̀kọ́ rò pẹ́ mú bàbá bàbá tó rí bẹ́ẹ̀ kó ṣe ti ló rò àwẹ̀ ni it's not anything it's that fasting táwọn èèyàn dẹ̀ ti sọ fún wọn the only thing tí wọ́n nídìí ni pé kọ́ gba jẹun kọ́ dẹ̀ máa lo oògùn kan lọ ṣe kẹ́kọ̀ọ́ kí wọ́n wà bẹ́ẹ̀ kó encourage wọn gbogbo yín ẹ máa kàn dé nínú yọ̀ láìpẹ́ yìí àti kí wọ́n ti pè mọ́mí kọ́fì mo fẹ́ sọ̀rọ̀ ọkọ̀ ẹ má bínú ẹ ṣe mọ̀ pé níjọ́ wo láìpẹ́ yẹn sọ pé èèyàn kan fi owó pé kẹ fún ọba rọ tẹ bá rántí ṣé ẹ ń gbọ́ mi mà ẹni ẹni ò fẹ́ dárúkọ ẹ ẹnikẹ́ni ẹ kó ṣe fún ẹ kó fi ó ní ó tì í ẹ̀yin kan dẹ̀ sọ pé ní ẹ̀mọ ẹni yẹn ṣe ẹ̀kọ́ tẹ sọ́jọ́ yẹn ni ẹ̀ mo gbọ́ bọ̀ mo kọ̀ máa sọ fún yín pé ẹ kọ̀ wà careful ó lè jẹ́ mi sọ pé hundred percent o ó lè jọ lórí burúkú yìí náà iná ń rán àwọn èèyàn torí èèyàn fẹ́ fún yàn kọ́ á tiẹ̀ dárúkọ fẹ́yìn tó bá fẹ́ dárúkọ fún ọba rọ torí ẹni yẹn ẹ̀mọ ẹni yẹn kó má lọ jẹ́ olórí burúkú yìí ni anyway ẹ̀ tọrọ lọ́wọ́ ẹni ẹ máa wá sí. ps ni mo sọ. ẹni ẹ máa wá sí bíbá yìí náà ẹni ẹ wà ń bí bá ẹni ẹ máa ẹni ẹ máa ẹ mo ní pé mi ì mọ̀ wípé ṣe mọ irú ẹ̀yin sìn báyìí mo mọ̀ yín irú aláyọ̀ ni mi ń sìn mo mọ̀ bọ́ ẹni yẹn náà máa wà ó wà lá ó máa wà lábẹ́ comment section. ìdí tí mo fi sọ bẹ́ẹ̀. ìyẹn wà ó gbà tí mo ní tẹ bàtà ẹni ẹ̀ẹ́dẹ́ni náà tó wá fún un pé kó bá lọ sí ọkọ̀. ẹni kí n má dárúkọ àìmọye àwọn tó máa ń pé kí n má dárúkọ má dárúkọ bọ̀ ó máa ń wà bẹ́ẹ̀ ah. torí àfúrà torí ebi ò mọ̀dí tí èèyàn kan máa fi sọ pé bàbá òun fẹ́ ṣe kọ́ṣẹ́ ní táyà. mo pọ́ṣ ní mi ò mọ òun náà mo mọ̀ yín o mo pọ́ṣ. mi ò kan <laughs> àjọ àjọ àjọ mi ò tí jẹ́sì. a ti ń sọ̀rọ̀. ṣé mo pọ́ṣ ni àmọ́ mo pọ́ṣ no kò ń ṣe kò ń ṣe mo pọ́ọ̀ṣì ni mò ń sọ bọ̀ bóyá wọ́n kàn bá mi ṣeré ńbẹ̀ yẹn ni pé kí ni. àbí ẹ ti máa ṣe bọ ju gbogbo ẹ lọ àdúrà ni a ní ìdí fún bàbá náà bí wo wá ṣe ń sọ yìí at the same time torí mọ́mí Elizabeth sọ̀rọ̀ kan and nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ sẹ́mi náà ni i'm sure ṣe àdàwọn èèyàn púpọ̀ tí bá ti gbórin ọmọkùnrin mo ti gbórin ẹ̀kí tó wá nígbà ó kọ ara kan ṣe ní sometimes i will just cry pé ó ṣe lọ ó bá dúró ó ṣe lọ ṣùgbọ́n ó yé ọlọ́run and eh, gbogbo ọ̀nà tí eh, èṣù gbà ni gbà míì tó bá ti léètì tó ti wọlé bẹ́ẹ̀ yẹn but èmi mọ̀ pé ọlọ́run fẹ́ fi ṣe nǹkan ni gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ wá ń di ẹ̀ nílọ láláì jẹ̀yà yín àṣírí yín máa tú àgàgà ìwọ ọmọbìnrin tó ń pè ní mú mi àṣírí ẹ̀ máa tú ò ní gbádùn rẹ̀ pé ọkọ̀ ẹ̀ balẹ̀ ni ọkọ̀ ò balẹ̀ ṣọ́ra àwọn ẹlẹ́mìí èṣù tó ń kí ẹ lẹ́yìn ìfà ojú ẹ̀ máa tó ja láìpẹ́ yìí gbogbo bá ti ń jẹ́ ti ọlọ́run tó jẹ́ kí ọmọ ọlọ́mọ ti ẹ̀ gbádùn ìfà tí bá fẹ́ jà ló lè gbá nǹkan owó ẹ̀ kó dẹ̀ lọ kó fi láìfù ẹ̀ sílẹ̀ ọgbọ́n ọ̀run á bá yín wí o gbogbo ẹ̀yin aláìṣòótọ́ ẹ̀yin ìkẹyìn ọgbọ́n ọ̀run á yín wí ọ̀rọ̀ mi ò tiẹ̀ pọ̀ ní alẹ́ nítorí mo kàn wá dáhùn láti ṣẹ́wọ̀n pé gbàtí wàhálà nínú mo ní ẹ̀tọ́ sọ̀rọ̀ woman mo ní in fact gbogbo ẹ̀kọ́ irritate mi ni pé mo ó kọ́ mo kọ̀ feel sick pé gbogbo nǹkan tá à ń gbọ́ rẹ̀ ṣùgbọ́n gbogbo ibi olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ti ń bẹ justice a ti gbà kò ṣe pé báyà pé wọn ò ní rí gbà a ti gbà gbọgbà bàbá mi ìwà náà ti sọ̀rọ̀ ní àròlẹ́ ìgbàgbọ́ ni ọlọ́run dẹ̀ ló ṣiṣẹ́ àwa náà dẹ̀ tó tún rán táwa náà dìde sí kò ní sú wa kò ní rẹwà kakọ̀ ẹ fọ̀rọ̀ bàbá bàbá Mohbad lọ ẹ fi lọ́rùn sílẹ̀ ẹ fẹ́ni lọ́rùn sílẹ̀ ẹ fẹ́ni lọ́rùn. mo ẹ fún láti respect dẹ fún ọkọ lé yín. ẹgbẹ́ bàbá ẹ̀ ní láti tí ò lè dóbò. ẹgbẹ́ bàbá ẹ̀ ní láti tó níyàwó lé ṣẹ́rù pọ́kùnrin tó bá lè dóbò máa ń jókòó two hours sórí ìjókòó. kí ló kàn ẹ́ pẹ̀lú kó dóbò àbí òdòbò èwo ti ẹ. ọkùnrin tó bá wà àti sexually tó ń dóyàwó ẹ̀ gidi kò gbọ́dọ̀ lè jókòó two hours. ṣéyàwó ẹ̀ complain fún ẹ kó wò lóhùn. yes ma yes ma fún láti láti jákujáku tó lè dé kò. ṣé ń gbọ́rọ̀ ẹ̀yin àgbàlagbà ẹ̀ wá máa ṣe lágbàlagbà. ọmọ àlè ẹgbẹ́ bàbá ẹ̀ ló ń bú yẹn. she finished that one I put her in check because I made her understand that. ṣe gbọ́rọ̀ òun put láti in check. why would you think anyone wants to hurt your daughter if not for the fact that you have been going around hurting other people's daughter disturbing their mental health she couldn't say anything. ṣe gbọ́rọ̀. because I literally put her in check. really. so she ran away for a while apparently trying to protect her daughter's dignity because ó ti she pé ó ṣì tó affect career ọmọ wọn. wọn lọ fa àkọkàn jáde lára ẹ ni. recently she just came to my post threatening me when i when you whenever she comes to nigeria i should do this o ò ní dé madam ara ẹ o ò lè wá sí nàìjíríà wà lórí wanted list kò yẹ kí n sọ. ṣe gbọ́ he say lighton is on the wanted list olórí burúkú ìwọ tó di embassy tó ti di embassy náà fún visa tó léèyàn kan wà lórí wanted list. she will just be bragging eh, she is coming to Nigeria eh, me I should be prepared myself for you. yes. for you. yes. you don't exist. ah you don't understand like you're not in my league. ṣé ń gbọ́rọ̀ òye ẹ̀yà àdúgbò girls. ṣé ń gbọ́. oh o oh, kò yé ẹni ò fẹ́ mẹ́ni tó mọ̀ nílùú Èkó yìí. ṣé ń gbọ́rọ̀ ìyá jẹ́ra ẹ̀ ni. àyà ah, ti ń jẹ́ wa ń sẹ́yìn yìí o cause èmi bẹ máa bẹ fadé bíi pé wọ́n máa revoke document ẹni yàtọ̀. wonderful ṣé ń gbọ́rọ̀ wéré tí ò ní visa tó dé bẹ́ẹ̀. kékeré ni. bí ìmọ̀ àwọn wèrè tó fún ẹ ní fò. láì tó pọ̀ wá àtàntí ẹ̀ ẹjọ́ ṣòṣì káàkiri don't let me come for you people. ṣé ń gbọ́rọ̀ tó ń tẹ bá ní tìjú. listen to this neat way. mo ṣe láti láti láti jákujàku láti ó lè promoter láti tó wà wà nídìí láì fàtàrọ̀ dálẹ̀ tẹ́lẹ̀ anybody studio ẹ̀ wá ṣiṣẹ́ tó dẹ̀ pé promoter producer tàbí kọfí. ṣé ń gbọ́rọ̀. tọ́ ló pa ọkọ ẹ̀. Mm. tọ́ ní wàhálà allegedly ló pa ọkọ ẹ̀. ṣó wàá bẹ́ẹ̀ bá fi kọfí pọkọ ẹ̀. tó fi sí asylum tó wá gbé oró yẹn tó fẹ́ máa fatakù. ẹ̀lú ọ̀gbẹ́ni sẹ́ẹ̀lì ló sùn lálẹ́ yìí. tẹ́ẹ̀lì establish case tẹ́ẹ̀mọ̀ pé wọ́n wá yín ẹ̀yin lẹ́ ń sọ̀rọ̀ court lẹ́ ń sọ̀rọ̀. ọ̀dẹ́ àrìndìn. try it. Ah, wọ́n ti try yẹ wọ́n ti mú ẹ o wà ń fẹ́. ọlọ́run tọ̀tọ̀ o ní láti wá sẹ́kù. ó ti ṣó ẹ. ṣáà wà bẹ́ẹ̀ kò sanwó lọ́yà láti bíbá. yes she did that. Try it. She has. You are locked up With tonight. useless woman. You are a useless boy. Woman. You are a disgrace to so would You should be ashamed of yourself. Ah. Ó yẹ kí ìyá ẹ rí ẹ kó bú sẹ́kún ni bó ṣe wà yẹn. And I'm going to reach out to the to the authority in United States. Ṣé ń gbọ́? all your videos, all your bullies and everything. I never wanted to send it in the first place. Uh-huh, oh yeah, send it. Thanks for giving me the go ahead. Wonderful. And you know she. ẹ eh, kò jọ pé tagbẹ tàwọ ẹ ṣe gbogbo ẹ fi lọ sí amẹríkà. èwo ló ń kàn ẹ ṣọwọ baba ńlá kù bàbá náà fi lọ. arúgbó ara ló fi ń ṣe tẹ. kí ló kàn ẹ ṣọwọ bàbá ẹ la fi travel. ó máa lè. ní ẹ̀ tún yín wà míì. gbogbo òṣì tó ṣe pẹ̀lú westo náà ló wà ń bí by stupid boy. sọ mi ò lè parọ́ fún àgbàlagbà kí mo fẹ́ gé. màlì kí ló fẹ́ gé. ní láti àgbè rubbish boy. wọ́n ti pé ẹgbẹ́ píkṣọ̀ mi ẹ máa gbé ya mi ṣe pé òkè oúnjẹ ìmọ̀lẹ̀. láìtọ́nù ló ń gún bí iyọ̀ ẹjẹ́ play ẹ̀ fún yín o. àbí kọ́ rí gbogbo píkṣọ̀ ẹ̀ tó wà á ìdìkì àbí náà kọ́ rí olórí burúkú ayọ̀ tún ló fi òtún ìdàbí arúgbó. láìtọ́nù ló yìí o. àkókò fáwọn tó yẹ wo wàá náà ṣe irú ẹ̀ mọ́ àwọn mú ẹ wọn á bílẹ̀ mọ́ pé kí ló wá dé di justice for Mohbad. ṣé ń gbọ́rọ̀. ṣèbẹ́yìn mọ́ ṣe látòun ẹ mọ́ wọ́n ẹ torí pẹ́ sílé èmi náà máa lo home advantage ìgbéyàwó ayá ẹ̀ ọ̀ǹda o fly tó lè bẹ́ wálé èyí náà máa fi frustrate ilé ayé ẹ̀. o ti frustrate ilé ayé rẹ sẹ́ẹ̀lì ló sùn lálẹ́ yìí. ọmọ ẹ wá fara balẹ̀ go through ẹ picture àwọn ọmọ ẹ picture everybody ni mo ní lọ́wọ́. ṣé gbọ́ ojoojúmọ́ báyìí ni wọ́n máa ṣe fídíò fún yín. ó ti ẹ̀ dá ojoojúmọ́ báyìí ni wọ́n máa ṣe fídíò fún yín tó máa fi wọ kọ́mà fídíò bí fa pẹ̀lẹ́ sí òṣèlú. ìwọ ló máa wọ kọ́mà nù I will expose you. I will expose you, you this wretched low life. Ṣé ń gbọ́rọ̀? This fucking dirty opportunist. Láìtọ̀ ló ń bú yẹn o. From your mouth again, you this low life. Láìtọ̀ ló ń sọ fún pé kò ń gbórúkọ ẹ̀ lẹ́nu. Olórí burúkú ààrẹ, a fi picture ẹ̀wọ̀n babaládo, babaládo láwọn olórí burúkú ààrẹ rí. Ṣé ń gbọ́rọ̀? Ẹ̀wọ̀n ọ̀ràn kíran, ẹ̀dẹ̀ máa dẹ́ ẹnu. Láìtọ̀ ló ń pè lọ́mọ ọ̀ràn kíran yẹn o. Ẹnu gbàgà kò ní dá fún àwọn tó ní ẹ, kò ní dá fún ẹ, kò ní dá fún. Kó padà sórí àwọn tó ní ìwọ náà. Kó padà sórí àwọn tó ní ẹ, ìwọ ọmọ tó bá lẹ́kọ̀ọ́ ìbò bá ní àwọn àbúyá ẹ̀. ara ọ̀báyàn òun ṣojú báyìí ló dàbí wà ní ṣe ń nìyẹn ń pẹ wá o ò rárá ọmọ àlè o ò sí ọta ọlọ́run ní ẹ ṣe ń gbọ́ ń pín ẹ tí ń dà ẹ ṣe ń ẹ lè bá níyàwó lé àbí girlfriend orí burúkú tó máa bóbìnrin ṣe lélele nǹkan tó tẹ̀ máa ń bí mi ẹ máa ṣe bẹ́ẹ̀ pé tẹ bá rí mi ẹ tẹ̀ lè dúró. Can you imagine ìwọ náà dà. ṣùgbọ́n wọ́n sọ pé mo gbá ẹ máa wó. ìwọ alówàánú sẹ́ẹ̀lì lálẹ́ yìí. ọlọ́nà kẹ́bà lè mẹ́ni tẹ́ ń bá dìlì kọ́ gba etí obìnrin bíi tí kò gba etí nínú pátí fún mi. ṣé ń gbọ́. Lagos ló bí Nàìjíríà o ẹ má bàbá àdáṣà yẹn o ọjọ́ tí n bá tún gbọ́ pé kọ̀ọ̀kan nu yín pẹ̀ ṣorí burúkú yín lórí TikTok ẹ lọ ń dárúkọ mi mi ò ní kó nàìjíríà tí màá fi ní kọ́ lù. this is a voice note that I sent to Lighton all these ones are played he recorded it and sent it himself. ẹ̀yin olùsí yìí ẹ̀ ní ju kọ́bọ̀ ẹ wá jókòó sórí sórí tọkìlà àti ẹ rí sàfúláàtì sàtó lórí burúkú ara yín ò ṣe fáwọn ọkọ yín lé. ṣé ń gbọ́rọ̀ respect tẹ fáwọn ọkọ yín lé tẹ fi di single mother. voice note rèé o. ẹ máa lọ ṣe fún láti tó tọ ọmọ ọ̀dọ̀ ọkọ yín ẹ̀yin olóṣì aláìní tìjú yìí ẹ máa ṣe sàfún láti láti tó ẹ pé wọn àti gateman mi ń bì báyìí ọjọ́ sí same level. olórí burúkú lòun ní gateman. ẹ máa ṣe yẹsà yẹsà ẹ máa ṣe orí burúkú ẹ lẹ́ẹ̀ṣẹ̀. gateman tó lòun ní gateman. irú láti yẹn ọ̀hún bí mẹ́tàlá ẹ̀rí kíwọ̀ ẹ̀ kó rí mi nínú èkó kó níbo ń fẹ́ gbé ọ̀hún kó tẹ̀lé rí mi nínú èkó àlejò ibo láti fẹ́ rìn níbo ni pàdé alájà àtàfin wọn ẹ̀yin aṣèrè dédé ẹ̀yin àgbà ayá láìní tìjú àgbà òṣì tó torí táwọn ọmọ yóò nira láàánú ṣé ń gbọ́ ṣé ń parọ́ mọ́ ọmọ ọlọ́mọ kí lọ́ọ́ ẹ máa parọ́ mọ́ àwọn ọmọ yín ṣé ń gbọ́rọ̀ ọmọ yín jámọ̀ ọkọ̀ pẹ̀lú gbogbo wàhálà tẹ ṣe lórí wọn ṣé ń gbọ́ ṣé ń gbọ́rọ̀ ṣèbí kan fi olórí burúkú tẹjọ́ ń ṣòṣì kiri orí kan fi ló wà báyìí ṣèbí wàhálà ìlú pọ̀ ọkọ táwọn ẹbí fi kàn yín sí. ṣé ń gbọ́ tó fi di pọ́n ẹbí ní kókó tó fi ta gbogbo nǹkan ní ọkọ tó fi lọ fi seek asylum sí Germany láti ò lọ kan kò níyàwó lé kan fí ò níyàwó lé. ṣé wọn níyàwó ṣolọkọ ṣolọmọ ń lé. gbogbo ìjọ gé fún ẹkan sórí burúkú kí. wọn ní girlfriend onídìrí àbàtà. wẹ̀rẹ̀ lélẹ̀ ni ṣé ẹ káàárọ̀ mọ́ mi tètè la ṣé ṣé obìnrin máa ń fẹ́ obìnrin ewé ní kan fí ò níyàwó ń lé bàbá yóò gbádùn ṣá. àlọ́ yẹn ti dàrú sẹ́ confuse ìyàwó ilé. ẹ jẹ́ pé ẹ jẹ́ pé eléyìí àti last one orí ẹ̀ ti yí. ní ọjọ́ tó bá tún dárúkọ mi wọ́n máa yìnbọn pààyàn mọ́lé yín lọ́jọ́ tó bá tún dárúkọ mi ní lórí burúkú yìí. ṣé ń gbọ́rọ̀. èmi lẹ́fẹ̀ẹ́ máa hà lẹ́mu ẹ ní kúure. ṣé wọ́n ti kúre ibi tó sùn sí lálẹ́. ẹ ní jára ayé ẹ ní jẹ́ ìrọ̀rùn yín lórí. ṣé wọ́n ti jára ayé o ti jára ọ̀run ibi tó sùn sí. ikú gbóná lẹ máa kú bẹ́yìn. àyẹ̀dẹ̀kùsẹ́ lọ́wọ́ tí kú yẹn bá wọlé wa báyìí. ẹ̀ẹ́dẹ̀ lọ jẹ́ ṣọ́ọ́sì sọ̀mọ́ ṣé ń gbọ́ wèrè ẹ̀yin olùṣí ẹlẹ́sìn ṣé ń gbọ́ ẹ̀yin olùṣí ẹlẹ́sìn èmi ọmọ kan tó ń dùn inú yẹn ṣá ṣé wọn gbowó fún black widow àti. ó máa ṣẹlẹ̀ sí before december wọ́n á fi kó ọmọ yín cash out wọ́n á fi kó ọkọ cash out wọ́n á fi kó ẹbí yín àtàrà yín wọ́n á fi cash out. irọ́ ló pa okòrí burúkú kò fi sùn sínú jẹ́ẹ̀lì ibi tó wà. ẹ̀rọ àjọkù sórí tiktok látàárọ̀ mọ́jú. èwo ló kàn ẹ́ ṣé dátà ẹ fóònù ẹ náà fi ń wà lórí ẹ̀ àjàlá tá a nù. àjẹyìn olórí burúkú arúgbó ẹ̀yin arúgbó arúgbó gẹ̀ẹ́sì. <laughs> fi wálẹ̀ àti gbé tiwa débi tá a gbé dé ẹnu ẹlẹ́wà yẹn ẹ̀ tí ì tó wa orí burúkú yín pọ̀ tó tó yìí. ẹ máa ti ṣiṣẹ́ two thousand dollars ẹ fẹ́ wá ná yẹn ẹ ti ṣiṣẹ́ pa ẹ̀dẹ̀ ló two weeks. olóṣù ìgbà tó jẹ́ pé wọ́n ń tọrọ owó kiri ni. ẹ̀dẹ̀ àwọn aṣọ wọn one dollar fún àwọn àbúrò yín. yes he has been arrested he is in the police station right now. five cent ẹ̀rọ pẹ̀ ti ṣe kọ́ gúnmọ́. fi ilẹ̀ owó ẹ̀kọ́ lọ́ fi ra iṣẹ́ owó wọn lọ́ fi ra tẹjọ pin mo ti sẹ́ẹ̀lì kọ́pì ṣàṣìírí ìkejì ẹ tẹjọ ṣòṣì kiri kọ́pì kan náà ni ẹ̀yin méjèèjì ló jọ bá rí ẹ̀yin àṣìírí yìí ṣébi wá ní náà tó máa fi lọ sí ti tẹ́tì ni. àbí o ṣọlábù mi gbogbo tó ń sọ ló ṣẹlẹ̀ sí i. ṣé wèrè ni ẹ ni ṣé òun ṣì èrè ni. ṣé ìwọ àwọn tẹ máa máa lọ sórí social media tẹ máa máa sọ pé when you come back kò wẹ́ ò ní dé fún nǹkan tó sọ yẹn gan pàápàá ah. ṣó lórí burúkú ni ẹ wọ́n ti kúrò bí tán tiẹ̀ mọ́ ṣé ìwà àwọn miscreant ẹjọ́ ń ṣòṣì kí miscreant ni ẹ do I even fucking project something like that who fucking knows you wọ́n gan crazy ṣé orí yẹ ẹ dàrú ni ah. ṣé mi wà láwọn tẹjọ ń ṣòṣì ṣé ṣẹ́gbọ̀n yóò ní ìyá ló ń bú yẹn o project someone that survive yes now Mr. Taylor it was his song àwọn olóṣèlú gan ló ń sọ hmm. jáde lẹ́nu listen to this neat way gbogbo nǹkan tá a sọ ṣé kò ṣẹlẹ̀ ni ó ti ṣẹlẹ̀ sí ẹ. tí kò bá ṣe pé olórí burúkú yẹn tí kò bá ṣe kà. ti ṣẹlẹ̀ sí ẹ gbogbo rọ́ọ̀tẹ̀ pamọ́ elégùsì tí fẹ́ràn pa ti gbogbo yín. wẹ́rẹ́ kan gbádùn sáwọn wọn ló forúkọ elégùsì ló fi ló fi ń ga ló fi ń galivate káàkiri. lélo ní gbogbo nǹkan tẹ̀sán. oṣìlò elégùsì doesn't know you. lélo lẹ́lẹ̀ bí ìwọ aṣọ tó ní evidence pé kì í kàn pó ọba gbogbo yín bẹ̀bẹ̀ ni ọba gbogbo yín bẹ̀bẹ̀ lọ́wọ́ mi ni ẹ bá mọ̀ kẹ́ ẹ jẹ́ máa mọ̀ ọba gbogbo yín bẹ̀bẹ̀ gidi ń fẹ́ báyé gbogbo yín jẹ́ ni. Ah, ṣe é rí wèrè òfin wà. ayé ti bàjẹ́ wà nù sẹ́ẹ̀lì. ọmọ twenty four years old ẹ wá jókòó tì ẹ àdírẹ́sẹ̀ ẹ máa sọ oríṣiríṣi àtẹ̀yí tó ṣẹlẹ̀ àtẹ̀yí tó ṣẹlẹ̀ torí owó orí burúkú tí wọ́n sẹ́ǹdì kiri sáwọn èèyàn torí owó yóò fùnà òun mi lọ́ta. abẹ́ ẹ̀ máa gbọ́ wẹ̀ ní ìta. owó tẹ fẹ́ fi sẹ́ẹ̀tì ọmọ ọlọ́mọ ọ̀ tẹ máa fi ojú ọmọ lẹ́sẹ̀ tó black widow ń ká torí owó tó ná tí kò fúnà ló ń ka ẹ lára. ó dẹ̀ ti kó bá rẹ̀ yéé wọn ló wà nù sẹ́ẹ̀lì lálẹ́ yìí o. ọmọ tẹ́ẹ̀mù rí tẹ́ẹ̀mù rí tẹ̀lé fẹ́ bá yé ẹ̀jẹ̀ tẹ́ fẹ́ bá mi ta ètè jẹ gbogbo nǹkan tẹ́ sọ sílé ayé ọmọ yẹn pẹ̀lú ọmọ ẹ̀ gbogbo ẹ̀ pátá àtọrọmọdọ́mọ tenth generation yín ló máa tó stop. irọ́ pa òfòjọ́ òfòjọ́ kejì ọjà ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ọmọ. tenth generation yín gbogbo ègún èpè ẹ̀ṣẹ̀ fún mi. fìmẹ́tọ́ sẹ́tọ̀ òponu kí ló ṣe èèyàn èèyàn èèyàn èèyàn èèyàn sọ nǹkan tó ṣẹlẹ̀ ó náà set ẹ̀ up. kí ni mo ṣe fún ẹ ṣé mo mọ̀ yálà ya ẹ rí. kọ́ṣì lọ nobody knows you you're nobody as well. tó fọkàn. mi ò wọ ẹ rí mi ò bú ẹ rí mi ò bẹ sọ̀rọ̀ rí. onírọ́ tẹ́tẹ́ ló lọ lọ́wọ́ orí wọ́ọ̀lù ẹ̀ wàá mọ̀ pé jẹ́jẹ́ ẹ̀kọ́ ló ń lọ. wàláì ó máa ṣorí burúkú gbẹ̀yìn tó bá stop lọ béèrè. ẹni tó bá ti ní police record bí irú ìwọ yìí orí burúkú ló ń ṣe. One of my shori buruku be in our This guy is bitter. He has a fixation on Black Widow. Where he fe Black Widow, you fe do Black Widow. To se pro, to se protected. Yeah interest ẹ ló ló ló ń ṣe. kò sì ṣe ìmọ̀ pé four one promoter ni ẹ lọ wo youtube channel tó bá tó bá exist ó pèrè ẹni promoter mọ̀ lórí life látàkùn. this guy has a fixation of black widow. ọ̀sẹ̀ níbo tó wá sínú studio láti wá record ẹ máa ṣe yẹsà yẹsà fún láti ẹ̀yin olórí burúkú yẹsà tẹ́lẹ̀. wèrè ẹ fẹ́ fẹ́ wù mí ni ó fẹ́ fẹ́ black widow ni náà ó dẹ̀ fẹ́ dòní.